الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله ọpẹ́ pàtàkì fún olúwa ọba dẹ́dára tí ó dáa jí jàǹsìkò yìí lórí ilé ayé ọlọ́run ọba kó jẹ́ kí a máa bẹ lórí dáadáa mo kí ẹ̀yin olólùkẹ́ ètò e, e, mo kí gbogbo ẹ̀yin olólùgbé ètò yìí káàkiri ibikíbi lórí ilé ayé pé ọjọ́ tòní ọlọ́run kó kí èmi pẹ̀lú yín kárí dáadáa sí níbẹ̀ ọlọ́run ọlọ́mọlágbára rẹ̀ ètò yìí ètò wa manaru sabil ọ̀nà ní gun orí atẹ́gùn lọ́wọ́lọ́wọ́ báyìí a ti gba àwọn àlejò àwọn olùmọ́wá samahatu doctor wọ́n ti wà nílé agbára pẹ̀lú wa ọlọ́run kó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa tí wọ́n máa bá fi àwọn ìdáhùn sí àwọn ọlọ́kan ọ̀jọ̀kan ìbéèrè èyí tí ọba rú wa lójú nípa ẹ̀sìn islam yìí síwájú kí a tó máa sí ojú òpó ìbéèrè alákọ̀ọ́kọ́ ń bì arábìnrin kan ló béèrè wọ́n ní táwọn bá ti ṣe àlùwàlá tán omi funfun máa jáde ní ojú ara wọn àbí bíi brown nígbà míì pèsè lè kọ ba àlùwàlá jẹ́ àbí àlùwàlá ti bàjẹ́. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulah. ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà ni pé tó bá jáde lábẹ́ obìnrin tó jáde síta gbogbo nǹkan yìí báyìí ìdájọ́ pẹ́gbìn ni wọ́n máa fún kò bá jẹ́ omi funfun kò bá jẹ́ omi tó dọ̀tí àmọ́ láì jẹ́ pé jáde síta tó wáá pé inú náà lásán lọ jáde sí kọ̀bọ́ síta eléyìí ò lè bàlù alájẹ́ àmọ́ tó bá ti jáde fojú hàn síta irú ẹni tí irú rẹ̀ ṣẹlẹ̀ sí yóò tún lọ tábà nígbà tó bá tábà tán yóò tún àlọ́ àlá rẹ̀ ṣe nítorí kó lè bá fi ìmọ́ra tó fini lọ́kàn balẹ̀ ṣe ìjọsìn nítorí pé ìmọ́ra eléyìí tó ṣe pé iyèméjì ń bẹ ń bẹ kò ṣeé fi ṣe ìjọsìn eléyìí tó ṣe pé yóò fini lọ́kàn balẹ̀. jazakumullahu khairan jaza fi dunya wal akhirah ibi tí a máa pè wọlé sí ojú òpó náà ni zero nine one three four five four six three four six. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè o mi láti jìbì. kí ni ìbéèrè yín. mo kí olùbánisọ̀rọ̀ ọlọ́run wọn mọ̀ fún wọn ṣe o mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé méjì wọn fẹ́ pé bóyá à ń dẹ́ ṣe sàárà pé bóyá wọn kàn pé wọn kàn ṣe sàárà wọn wá dáná pé wọn lè tẹ̀ pé kéèyàn jẹ níbi iná yẹn. alhamdulilayi ẹ dájú nínú òfin ọlọ́run nínú ẹ̀ pé ara ti máa ṣe òkú láǹfààní lẹ́yìn ìgbà tó kù bá kú tó lọ òun náà ní sàrà gẹ́gẹ́ tí wọ́n lọ Sahih Muslim àtàwọn tíra mi arákùnrin kan wá bá nàbì sallallahu alaihi wasallam ó ní ikú kàn ìyá mi lójú kò jẹ́ ó lè bá mi sọ̀rọ̀ tó fi lọ mò ń ṣe ń wò pé tó bá láǹfààní àti bá mi sọ̀rọ̀ kó tó lọ ni ìbá pé kí n ṣe sàrà fún ǹjẹ́ tí mo bá ṣe sàrà fún yóò wúlò fún bí ànábì sallallahu alaihi wasallam ṣe sàrà fún bìrẹ̀ nínú nǹkan tí máa ṣe òkú láǹfààní lẹ́yìn ìgbà tó bá ti kú ẹ náà ní ṣíṣe sàráà fún kẹ́bà náà fi ṣe ṣàlàyé wọ̀ márùn tó tún ṣẹ́kù lórí ọmọ pé kọ́ máa pé fáwọn òbí rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ. ṣùgbọ́n ká wá dá oríṣi sàráà kan pàtó ipe àfi ká dáná àbí ká dá ìgbà sí ipe tìjọ́ kẹta tọjọ́ kẹjọ togójì ọjọ́ àbí tọlọ́dọọdún gbogbo eléyìí sọ di àdádálẹ̀ kí ló dé tó gbọdọ̀ jẹ́ pé táyìn bá tó dáná tó ṣe sàrà àfọkù nítorí pé ẹ kàn pé ní sàrà àfọkù nígbà tẹ́ ń nítorí dájú náà ni pé àjọyọ pọ̀ kúkú náà lọ́pọ̀lọpọ̀ ń ṣe kí ló kúkú tá à ń gbé agbada kaná sí ń dùn ní. ṣe sàrà àfọkù ẹ̀sẹ̀ fi ṣe sàrà pọ̀ eléyìí tí ó bùkátà ẹ̀jẹ̀ á ṣe sàrà àfọkù pẹ̀lú tí ọlọ́run ọba bá fún wa ní ìkápá lórí ẹ̀ eléyìí tó ṣe kó lè má ní í ṣe rárá rárá pẹ̀lú pa àǹgbàgbàdà kaná àwọn ká pé hàn alọ́mú gbẹ̀gìrì olókù alọ́ ṣe gbogbo eléyìí àwọn àṣàní tó túmọ̀ sí kẹ́ ń sòkù ni ẹ fẹ́ ṣe sàrà àfọkù kí ni wọ́n ń pè ń sàrà aláìní ni wọ́n máa ń fún sàrà kí gbogbo àwọn èèyàn tó wá jókòó tó ró dẹ́dẹ́dẹ́ tán kà dúdúdú tí wọ́n wọ́n ti sàlẹ̀ apàtì àwọn náà lọ́wọ́ á jẹ sàrà sàrà rè o ilé ìjẹ́bù sì jù. jazakumullahu khayran jaza oníbèrè ká tó béèrè níbi wípé ó ti fẹ́yàwó àmọ́ ọlọ́run ọgbà tọdún gorí ọdún ọlọ́run ò tí ì kọ́ ọmọ wọn wá gbé lọ sí ilé ìyẹ̀wò wọ́n sáwọn kọ́kọ́ bèsè wọn lórí oògùn wọn ní ọkọ ní àlàáfíà ara rẹ̀ ò pé tó wọ́n wá bèsè lórí oògùn pé tó bá ti lò yìí tó lò yìí àti ọba fi parí ẹ̀ kí ó ti padà sípò ìgbà tí wọ́n wá parí ẹ̀ tí wọ́n ṣe tẹ́sì mọ́ra wọn dókítà wa sọ fún yìí pé ọ̀nà kan ṣoṣo tábàáyọ ń bẹ fún oná ní tọ́ba rẹ ni tó lè donate ẹyin tí ń bẹ níbi àtọ̀ fún wọ́n ní ṣé o lè gba ẹyin àtọ̀ bàbá rẹ̀ láti fi jẹ́ kí o fi continue sẹ̀mí ayé alhamdulilayi ẹni tí wọ́n sọ pé àtọ̀ rẹ̀ lẹ̀ àtọ̀ rẹ̀ kò lè dọ́mọ wọ́n á ṣe ìtọ́jú rẹ̀ títí olùtọ́jú rẹ̀ tó dókítà wa sọ fún pé ọ̀nà ẹyọ kan ọ̀nà ẹnìkan tó bá rẹ́ni bùn ní ẹ̀bùn àtọ̀ láti lè mú kí ìyàwó rẹ̀ kó lóyún nǹkan ẹyọ kan tó kù fún un sọ á gbà tọ́ bàbá rẹ̀ rárá kò tọ́ àtọ̀ bàbá rẹ̀ báwọn pé tó má gbàtọ̀ bàbá rẹ̀ wọ́n fi gùn lábẹ́rẹ́ ni tí ó fi wá di pé ó tún jí àtọ̀ tiẹ̀ sáyé àtọ̀ tiẹ̀ náà padà di ńtọ́ lágbára àbí wọ́n gba àtọ̀ bàbá rẹ̀ wọ́n wàá bá gbé sínú ìyàwó rẹ̀ káwá la gbá létí létí ọmọ rò ìsìláàmù ò fara mọ́ gbogbo irú àwọn ìṣesí tó sọ ní dẹranko báwọn nítorí pé bàbá níṣẹ́ ni wọ́n pè ń bàbà nítorí àtọ̀ rẹ̀ tọ́dọ́mọ pẹ̀lú tóbìnrin tọ́papọ̀ tọ́lọ́wọ́n bá fi tara rẹ̀ ṣẹ̀dọ́mọ. ìwọ́n wá ní ẹyá mi látọ̀ wọ́n bá ń lò fúnyàwó mi ta ni wọ́n máa jẹ́ bàbá ń bẹ̀rù Islam ò fara mọ́. جزاكم الله خيرا في الدنيا والآخرة ألو السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́ tọ̀kíbá láti mm-hmm. kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè mi ni wípé mo fẹ́ béèrè lọ́wọ́ dọ́kítọ̀ pé kí ni ìdájọ́ káńtà àwọn olóòtú bá fẹ́ ka òǹkà àwọn àṣà ìtọ̀kùn tó bá ń pè. padà. Um, alhamdulillah uh, káńtà yẹn àti òun àti tẹ̀sùbà ọ̀nà kan náà wọ́n jọ rìn so islam kọ́ wa pé tá a bá fẹ́ ka àwọn tẹ̀sùbì yẹ ọmọ àkàwa ni ká máa lò ẹ sì ti mọ̀ pé lẹ́yìn ìgbà tá a bá parí sọ̀láàtì kọ̀ọ̀kan òfin ọlọ́run dá lórí pàṣẹ subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n bàbá fi mẹ́tàlélọ́gbọ̀n kún mẹ́tàlélọ́gbọ̀n kún mẹ́tàlélọ́gbọ̀n ó di mọ́kàndínlọ́gọ́rùn-ún a wà wí gbólóhùn yìí láti fi pé ọgọ́rùn-ún la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa hamd wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ọba ẹlẹ́dàá wa ànábì sallallahu alayhi wa sallam ó ní látàrí mímọ̀ wígbóná yìí lẹ́yìn gbogbo sọ̀láàtì yóò máa ṣàforíjì àwọn àṣìṣe wa fún wa kódà kó sí pé wọ́n pọ̀ tó ìfòfò orí òkun eléyìí ìní nǹkan tá a máa wí tá a máa ti torí rẹ̀ ka òǹkà ẹ sì mọ̀ pé mẹ́tàlélọ́gbọ̀n yẹn kò gájára lọ kò kọjá ní téèyàn lè ka ọmọ ká fún un òfin ẹ̀sìn Islam ọlọ́mọ̀ọ́ká yín ni kẹ́ lò ìtẹ̀sùbá àtẹ́rí yẹn èèyàn ọ̀rẹ́yìn ló dé kì í ló mú wa kì kẹ́ẹ̀tì ẹ̀ máa náà lẹ gbọ́dọ̀ máa fà kẹ́ẹ̀fì máa sònkà àfohùn àfohùn ọ̀sọ́ lẹ̀ ọmọ àka wa láàmà lò a sì mọ̀ márùn-ún ka márùn-ún lọ́nà mẹ́fà àti rọ́gbọ̀n ẹnu kò fi mẹ́ta so eléyìí la máa lò káńtà tá a máa tẹ kínní kan tí ó kàn máa ka nọ́mbà tá a máa wá yẹ̀wò pé tó ti pé àbí ó ti pè eléyìí kọ́ ni wọ́n bẹ̀ wá o ọ máa ka wa òní ká máa lò. ó wá nínú hadith eléyìí tí Abu Dawud rahimahullah àti àwọn míì tí wọ́n gbé jáde gbọ́dọ̀ fi sallallahu alaihi wasallam ní ẹ máa lo àwọn ọmọ ká láti fi ka àwọn tasbih tẹ̀ ń bá ń ṣe fa innahunna mustantaqatun yawm torí pé àwọn ọmọ ọ̀ka yín tẹ̀ ń kà ó wọ́n jẹ́ ní ti ábìlẹ̀ tá a fún lọ́rọ̀ sọ wọ́n jẹ́rìí fún yín tó bá ti jọ́ gbẹ̀ndà òkè yá yàtọ̀ sí wọn nítẹ̀síbá àbẹ́yìn tẹ̀ ń lo káńtà ẹ wá ní à ah, àdúrà tá a fẹ́ ṣe pọ̀ gan níta fẹ́ wí ọ̀pọ̀ tó bá fa tẹ̀síbá ńlá tó kò yóò dogun mọ́tò tìwọ́n náà ti mọ̀ padà dá lẹ́nu torí pé sallallahu alaihi wa gbogbo àwọn gbólóhùn tó fọ́nkà sí tó ní ká máa wí kò sí kan tó jọgọ́rùn lọ. bí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir tánàbí sallallahu alaihi wasallam ní ká wí láàárọ̀ kó tó di pòrùn ọwọ́ ní gbọ̀gọ́rùn lórùn bá tún wọ̀ ká wí ní ìgbọ̀gọ́rùn subhanallahi àmọ́ pé gbólóhùn kan wà tánàbí nìkan máa wí nígbà gba nígbà ẹgbẹ̀rún nígbà ẹgbẹ̀rún àìníye ògbé lẹ́yìn kò síbi tánàbí sallallahu alaihi wasallam ti sọ̀rọ̀ ẹ̀ ọmọ káwa ti tó jàmà wọ́n tún jẹ́rìí wọ́n jẹ́rìí gbè fún wa tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyà ọlọ́run ọba kó ṣe ní rọrùn fún wa. àmín jazakumullahu khair. hello. wàlẹ́kùn sọ́ńtìlá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́. ẹ ìbéèrè mi ni pé ìjẹ́ eh, kí obìnrin tí ò bá lọ sí jímọ̀ ó fẹ́ lọ ṣùgbọ́n kò sára wá sí kan wá sí ní ẹ dákun pé ó wà lórí ẹ̀jẹ̀. alhamdulilayi sọláàtúl jùmọ̀á kì í sọ̀ràn èèyàn lórí obìnrin àmọ́ tóbìnrin bá lọ tó náà bá ti kópa nù sọláàtúl jùmọ̀á ó ti tó torí ẹ̀ kẹ́ ẹ ṣe sọláàtì tìyín nílé ní sọláàtù bọ́hùrù ńlọ́lọ́lá jù fún yín ju kẹ́ ẹ lọ sí júmọ̀ àlọ́ àmọ́ tẹ́ ẹ bá lọ ọ̀dà ẹ̀yin náà gbà ládàá rẹ̀ so ìbéèrè tẹ́ wá ṣe pé tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ ṣe lóhùr àkóso déédéé gan ni o lóhùr gan tó bá pé inú ilé yín lẹ ti ṣe ládàá rẹ̀ yóò tún rú gọ́gọ́ sí i ilé ìjà ló ṣe jù. jazakumullahu khairan fi dunya wal akhirah. hello. salaamaleykum. maaleykum salaam kí ló kọ́ ibùdó bàbá tó fẹ́ ìyàwó méjì nìsí ó wá jẹ́ pé orí ọmọ ìyàwó ni wọ́n ń ṣe é fi wọ́n ṣe lérí ọmọ ìyàwó ọmọ yẹn náà wá yarí pé òun ò ní tọ́jú bàbá òun kí ni ìjìyà rẹ̀ náà sí. alhamdulilayi ẹnikẹ́ni tí ó bá ti fẹ́ ìyàwó kan àbí ìyàwó méjì mẹ́ta tàbí mẹ́rin ọ̀ràn èèyàn ló jẹ́ lórí rẹ̀ kó tọ́jú àwọn ìyàwó yìí ọ̀ràn èèyàn ló sì jẹ́ lórí rẹ̀ kó tọ́jú àwọn ọmọ nítorí pé òfin ọlọ́run ọba kò ṣeé tẹ̀ lójúmọ́lẹ̀ kéèyàn wá rò pé òun gbélé ayé gbádùn àlùkìyámà rẹ̀ gan ní sunwọ̀n nítorí pé ànábì sallallahu alaihi wa sallam wọ́n sọ nínú àdéhìí tó gúnrégé wọ́n ní man kanat lahu zawjatan famala ila ihdahuma jaa yawma al-qiyamati wa ahadu shaqqayhi ma'il ẹnikẹ́ni tó bá ní ìyàwó méjì tó wá dẹ̀gbẹ́ sọ́dọ̀ kan lọ nínú àwọn méjèèjì yóò wà lọ́jọ́ ògbéǹda lùkìyàmù lẹ́ni tó ṣe pẹ́gbẹ́ rẹ̀ kan dagun kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣàánú wa èèyàn jẹ́ni tó rọ lápá lẹ́sẹ̀ láyé àwọn tó ṣe rẹ̀ dagun tó bá di lọ́la ògbéǹda lùkìyàmù eléyìí ọmọ àmì ńlá láti fi dọ́ ọmọ èwo ni sọmọ rẹ nù gbogbo àwọn ọmọ tí obìnrin kìíní bí àti obìnrin kejì tó fi wá jẹ́ pé ọmọ ìyàwó nìkan ló ké tà fún ó tiẹ̀ dààmú fọmọ ìyáálé á ọdájú pé òbí kò bì iná níwọ̀ àwọn òbí bá wọn àwọn òbí tí ó bìlà fún pé kíyà ọlọ́run jẹ àwọn ọdájú irú wọn iná ni yorùbá máa dá lásà pèsè èsè pé ìyàwó yẹn ó ti fún ọ lẹ́fọ̀ọ́ jẹ àbí ó ti táàbà fún ọ gbé mu kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣàánú wa dáadáa ọ̀ràn yẹn lọ́jà lórí rẹ̀ kó tọ́jú àwọn ọmọ rẹ̀ torípa nàbí sallallahu alaihi wa sallam ó ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín pátá lolùdaràn jẹ bẹ́ẹ̀ ni gbogbo ní kó wa yín lábì léèrè nípa tó tá a fún dajẹ kí ló bá sọ fọlọ́n tó bá ti dọ́gbìn dàlùkì yá mọ́ngbà tó lọ́n bàbá darada alábòsí eléyìí kò sílẹ̀kùn fáwọn ọmọ náà láti ya ọmọ kọ́mọ ọmọ burúkú aláìláàánú ẹ̀yin ò ṣe dáadáa sí ẹ̀yin ò sì ní dá lójú wípé torí ẹ fẹ́ san lẹ́san ìwà burúkú tó hù sí yín ẹ̀yin ẹ má wulẹ̀ pẹ́yìn lẹ́san lẹ́san rẹ̀ ọlọ́run ni ó san lẹ́san rẹ̀ torí pé òfin ọlọ́run tún sọ wípé wa qada rabbuka alla ta'budu illa wa bil walidayni ihsana olúwa ẹlẹ́dàá wa pa láṣẹ pé ìgbọ́dọ̀ sí nǹkan míì àfọ́nìkan ó tún wá pa láṣẹ pé kẹ́ ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì òbíkùnrin àti òbíbìnrin torí sábàbí bíbí tí wọ́n bí wa dandan ni a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn. bàbá yìí tọ́jú mi kò tọ́jú mi bàbá yìí ó fún mi níwọ̀ mi kò fún mi níwọ̀ mi ó fi mí lẹ̀ fún yàjẹ́ gbogbo ìwọ ṣe dáadáa sí i torí pé akánirú bàbá burúkú kọ̀ọ̀kan lè fún wàrà ni ṣùgbọ́n lè da wàrà nù ìwọ ṣe dáadáa sí i tí ìwọ bá ṣe dáadáa sí i ó lè ṣe sábàbí tí ìwọ bá tiẹ̀ jọ́ màlẹ̀ jẹ́nà kọ́lẹ́ pé nítorí àìṣe dáadáa sí i wọ́n kọ́kọ́ tọ́ná wò kó tó wá lọ àlùjẹ́nà kọ́lọ́ wọn sànù wa. àmín jazakumullahu khairan. hello. hello salaamaleykum. waaleykum salaam kí ló kọ́ yín bọ̀lẹ̀ bí ń pè ọ́. Mohammed lórúkọ mi láti Ìlọrin. kí ni ìbéèrè yín. ẹ dàkú ìbéèrè mi àlàkùnrin ni pé nípa títò orúkọ wa gbogbo oníṣẹ̀rí àníkà sì tó lápèjúwe bóyá obìnrin jẹ́ nísìn bàbá rẹ̀ Ibrahim family name rẹ̀ wá ń jẹ́ Mohammed ṣé Ibrahim Mohammed yóò àbí orúkọ Yorùbá tí ẹ dákun tí èèyàn bá wíṣẹ ní happy birthday díẹ̀ tí kò lọ bá yàn celebrate rẹ̀ ṣé ṣẹ̀rí àgbáyé fún ẹlẹ́kẹta ẹ dákun nípa tá a bá ń ṣe ọ̀rọ̀ àdúrà àwọn èèyàn sọ pé tá a bá fi nǹkan lé ní bàbá ṣàdúrà pé tá a bá ṣe ní congregation bóun ní òtọ̀ náà pé tá a bá ṣe ní àdánìkànṣe pé kò sí tó kú bẹ́ẹ̀ tí ẹ bá. bí irú àdúrà wo bí irú àdúrà wo. ẹbí tí ẹ bá kàn ṣàdúrà pé nọ́mà àdúrà tí èèyàn máa ń ṣe pé ọlọ́mọ tèmi lọ́mọ náà kìíní kan kìíní kan lọ́la kìíní kan pé tí èèyàn bá dá nìkan sí pé tó sọ ṣẹ̀ríà pé kí èèyàn fi bóyá kúlù wà láwà sí pàṣẹ àná. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni báwo ni a sì máa to àwọn orúkọ wa bíi kí èèyàn máa jẹ́ Hafsa bàbá rẹ̀ ń jẹ́ Ibrahim orúkọ ìdílé wọn bàbá ńlá wọn ni Muhammad bóò láti ṣe máa tó bí ọbẹ̀ ti ṣe wí náà látò ẹni hafsatu ibrahim muhammad ẹni kí hafsatu ọmọ ibrahim ibrahim náà jẹ́ ọmọ muhammad muhammad ọba àjẹpọ̀n ló bí ibrahim kò bá sì jẹ́ bàbá ńlá fún ibrahim bá ti ṣe máa tó nù ẹ̀wọ́n ní orúkọ táwọn yorùbá máa fọ́ máa ń kọ́ ebókọ tiẹ̀ náà ni nísìnyí tó bá jẹ́ pé hafsọ́tù yẹn hafsọ́tù yẹn oríkì rẹ̀ òun náà ni bóyá ànkẹ́ ó lè máa jẹ́ hafsatu ànkẹ́ ibrahim muhammad kò sí nǹkan tó burú mẹ́ nítorí pé orúkọ yorùbá náà à ṣé ìwé ìṣe yorùbá ni bàbá rẹ̀ fún yorùbá náà ni ọ bàbá rẹ̀ fún ọ lórúkọ yorùbá yẹn nítorí àtijọ́ àtìlébà máa fi dá ọmọ náà ni kí ni ìtumọ̀ orúkọ tí wọ́n máa fi dá yẹn mọ̀ so ọmọ wa jẹ lápapọ̀ náà kò sí nǹkan tó burú mbẹ pé hafsatu anke ibrahim muhammed kò sí tó burú mbẹ ṣùgbọ́n wá pé ibrahim hafsatu islam ọ̀farama ṣé ibrahim là ń bá sọ̀rọ̀ ni àbí hafsatu àbí hafsatu làwa ń bá sọ̀rọ̀ ni orúkọ èèyàn náà máa kọ́kọ́ pè kí wọ́n tó ti bàbá èèyàn nínú islam yéésù kọ bàbá rẹ ni wọ́n kọ́ pè kí wọ́n tó po kọ tiẹ̀ àti olóyìnbó dé òun ni pé sọ́ọ̀nì lẹ́kọ̀ọ́kọ́ wí kẹ́ tó wí ó tiyín islam kó kọ bàbá rẹ̀ tó tẹ̀lé ó sì dájú pé nù àṣà àti ìṣe yorùbá náà lópin ìgbà tó bá ṣe pé àṣà rẹ̀ ọba ti dorí kodò àṣà yorùbá náà dá lórí pé ó kọ rẹ̀ lọ́kọ̀ọ̀kọ́ wí kó tó wí ti bàbá rẹ̀ wọ́n rí i pé tó máa ti wí ó kọ̀ọ̀kan ta ìwí lọ́dọ̀ yorùbá náà wọ́n ti mọ̀ pé ìwọ ló ń jẹ́ bá èyí tó tẹ̀lé ńkọ́ ti bàbá rẹ̀ ni sòǹgbà tí ọba sọ ayé tiẹ̀ di tó lọ́ọ́ máa ṣẹ̀ṣẹ̀ ìwé ó kọ bàbá rẹ̀ náà kó tó wí tiẹ̀ eléyìí ló bùkátà àlàyé àmọ́ pé ó kọ rẹ lọ kọ́kọ́ sọ kí bàbá kí ti bàbá rẹ tó tẹ̀lé kò bùkátà láyé kankan ó ti yé gbogbo ńlá ka yìí. tó wọ́n ní àwọn ò sọ àjọdún ọjọ́ bí ṣùgbọ́n àwọn èèyàn ń kí àwọn kú oríire tọdún kan tó lé lónìí tọdún kan tó lé kí lẹ rí ṣe kí ni dáadáa tẹ́yìn rí ṣe tán fi ń kí yín ganan rí. kí màá ṣe pé kákan wà láyé kọjú orí wa kọ́ pọ̀ lọ náà ni wọ́n ń pè lóríire torí pẹ́ lómi ẹ̀mí rógùn fún yà torí pé bó ṣe pẹ́ tó láyè ló fi ń dáràn bó ṣe pẹ́ tó láyé ló fi takùtọ̀ lọ bó ṣe pẹ́ láyé ló fi takùtà nàbì Muhammad sallallahu alaihi wa sallam kí wọ́n á ní tó fẹ́ sọ pé ó jẹ lérè náà fi wá ń kí ọ wípé ìgbà ọdún ọdún kan ń bọ́ ń bẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ ó kù ṣebí wọ́n ti di mágàjì lẹ́yìn tí bàbá rẹ̀ bá wà láyé ṣé wọ́n jẹ torí de eléyìí ká máa kí ọkọ ọmọ láwọn ń bọ ọyọpọdún rẹ lẹ́kàn kò túmọ̀ sí nǹkan àdùnnú nínú ẹ̀sìn Islam nǹkan àdánwò ni pé ah wọ́n lọ́n adúrà ọdún tí mo ti ṣe yìí kí ni mo rí ṣe wọ́n ní káwọn ṣàdúrà káwọn òfin kankan lé ọlá ọlọ́njọ́ dá fáwọn ọlọ́njọ́ ṣe kínní kan ọlá fatiha eléyìí àdádálẹ̀ ní kò sínú súnà nàbì muhammed sallallahu alayhi wa sallam nǹkan tó wà nù súnà ni pé ṣẹbẹ́ yìí fẹ́ fi nǹkan kan ṣàtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ni torí kádùn àyàn tó kó lè gbà ẹ̀yẹn ké súra yẹn ná bọ́yá inna a'tayna lẹ ké màtẹ́ bá ké tẹ́wọ̀n àṣọ pé wọ́n lọ wo inna a'tayna tí mo ké yìí ṣe nǹkan báyìí fún mi kìí ṣe wọlá ọlá kọ́ nìwọ́ ké wo inna a'tayna tí mo ké yìí wo suratul kawthar eléyìí tí mo ké yìí kò ṣe nǹkan báyìí fún mi eléyìí ní súnà ìyá ṣe kíkẹ́ tọrọ kẹ́ tọrọ kẹ́ tọrọ títí kẹ́ wá ní ẹ̀fìn kankan lù ló ń tẹ̀ eléyìí kọ́ ni súnà tànàbí sallallahu alayhi eléyìí ń bẹ́ẹ̀ tí yóò bá tó ṣe kú sàdádálẹ̀ rẹ̀ táwọn náà sì tún gbà lọ́dọ̀ àwọn míì ó wà nílẹ̀ lárúbáwá mi náà àwọn lárúbáwá mi náà ń ṣe àdádálẹ̀ náà jazakumullah khair hello hello wàlíkùn sọ́tùlọ́wà kí ló kọ́ ìbòlẹ̀ tí ń pè ó hello wàlíkùn sọ́tùlọ́wà kí ló kọ́ ìbòlẹ̀ tí ń pè ó kí ni béèrè yín ẹ̀yin lẹ́dọ̀ yín lọlẹ̀ ẹ̀yin lẹ́dọ̀ yín lọlẹ̀ wà lórí sọlá láti ṣiṣẹ́ láti pa ìfọn. alhamdulilayi wọn ní sí gbàláyé wà fáwọn nígbà táwọn wà lórí sọlá láti pa ìfọn kò sí gbàláyé fún yín láti pa ìfọn ẹ̀fọn yẹn ṣe yọ pa yín lórí sọlá ṣé tó bá tiẹ̀ wá jẹ́ pé ẹ̀fọn yẹn bá jẹ yín lórí sọlá kí ni ìnira tó lè kó bá yín lórí sọlá yẹn kò sí àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wasallam tó ní kẹ́ pa lórí sọlá yẹn náà ní bí ejò àti àkekèé nínú hadith iléetí abu dawud àti àwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní uqtulul aswadayni fi ssalah ẹ pa àwọn méjèèjì nínú sọlẹ alhayyata wal aqrab ejò àti àkekèé ejò àti àkekèé níbo wá lẹ̀ fún wa sí jù kò lẹ̀ fún wa sákèké. hello aleykum sọ́ńtìlá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́. ìdúrésà wákìrì àtúntò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé níbi tàṣàwùdù eléyìí tó gbẹ̀yìn wọ́n sọ pé a gbọ́dọ̀ sálámà síwájú ká tó wá ìsọ níbi àwọn nǹkan mẹ́rin. so àwọn afọlá mọ̀ pé márásítà ti máa ń kírun níbi ìtàṣàwùdù gbẹ̀yìn yẹn ìmáàmù tètè máa ń sálámà débi pé tó bá ka àtáyá tán wọn ò ní lè débi àwọn àdúrà yẹn ṣé kò sí àdínkù bíi sọláàtì yẹn ni àbí àdínkù wà mẹ́. alhamdulilayi tiyín lọ́jà ẹ̀yin ọ̀gbọ́dọ̀ sálámà ṣáájú kẹ́ tó sáàdì ọlọ́run níbi àbúrò àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí ìmáàmù yín ẹ pàkíyèsí tiẹ̀ náà ni lọ síbi kó na ọmọ tẹ̀lé tó wá nínú òfin ẹ̀sìn Islam láì kò tàpá sí i nítorí pé ìwọ jẹ́ aṣíwájú fáwọn èèyàn lórúkọ pé bóyá wọ́n lọ́ọ́ mọ̀ jù láàrin wọn báwo wá ni tó bá yẹ pé ìmáàmù wa kò mọ̀ tó àwa àfi ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa pàkíyèsí rẹ̀ kó fi lè bá a mọ̀ tó wọ̀n mọ̀. ìmáàmù yín bóyá bíi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ni lòun bá tẹ̀sáhùdù rẹ̀ dé tó fi ń sálámà. nítorí sẹlẹ̀ bẹ́ẹ̀ náà ní kí lọ́dọ̀ màlìkíyà tí wọ́n ń ka àwọn tíra wọn bíi Izziya Ar-Risala Al-Akhdari Mukhtasar Khalil Aqrab Al-Masalik inú àwọn tíra yìí wọ́n ti ṣàlàyé fún wọn pé ó ti tó tọba bá tẹ̀síáhùdù rẹ débi pé kọ sálámà tọba fẹ́ o lè fà sàlátù kún fànàbí sallallahu alaihi wasallam eléyìí tó túmọ̀ sí pé a máa wá ṣàdúrà kan a máa ṣáàdì ọlọ́run níbi àwọn nǹkan kan eléyìí kò bùkátà rẹ̀ ní táwọn náà kà tán gbọ́ ni wọ́n ń tẹ̀lé so àmọ́ ẹ mọ̀ wípé ibi táwọn dúró sí òun kì í ṣe bẹ̀ lọ́yẹ kí wọ́n dúró sí ṣe lọ́yẹ kí wọ́n tẹ̀síwájú nínú wíwá mọ̀ torí pé nù àdéhìí tánà bí sallallahu alaihi wasallam ń sọ tí Imam Muslim gbé jáde àti àwọn míì ànábì fi ní ẹ gbọ́dọ̀ sálámà láì sáàdì Ọlọ́run níbi aburú àwọn nǹkan mẹ́rin Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnatil masihid dajjal títí tí ìmáàmù yóò fi wá gbọ́ tí ó gbà ẹ̀yin ọ̀gbọ́dọ̀ sálámà ṣáájú kẹ́ tó ṣáájú ọlọ́run níbi àwọn aburú nǹkan yìí ó lè ti sálámà kó ti pẹ́ díẹ̀ kẹ́yìn tó parí tiyín kẹ́ ẹ sálámà lẹ́yìn ìgbà tẹ́ bá parí kò sí ní tó burú mẹ́. jazakumullahu khairan fi dunya wal akhirah ọlọ́run kò jẹ́ kí á rí àwọn olùmọ̀ apẹ́lẹ́ orí dáadáa hello. wàhálà kò sọ́ńtì làwọn kí ló kọ́ yín bọ̀dẹ̀ tí ń pè ọ́ kí ni ìbéèrè yín. ìbéèrè àwọn ọ̀sẹ̀ ni pé ẹ̀rọ ẹ̀bí ṣe é gbàgbé nípa bí ẹ̀ ti lè ṣe fún wa yẹn. àwọn ọ̀sẹ̀ ni ìlú ẹ̀rẹ̀ kejì nípa tí mo bá wà ní níbẹ̀ nígbà ìfẹ́ pé wọ́n fẹ́ parí ìṣọ̀lá wọ́n fẹ́ parí ìtúbà yẹn. ẹ̀rọ pé mọ́mọ́ àmọ́ tàbí àti tó ní ìsìn àtẹ̀wọ̀rà àti ìsìn àtẹ̀wọ̀rà alhamdulillah wọ́n ní báwo la ṣe lè ṣe fúnra wa a si fúnra wa pẹ̀lú pé a wí àwọn gbólóhùn yẹn ti wí àti ṣe rúkìá náà nù tó bá jẹ́ pébì kan ní dùn wá á a sì máa ṣe rúkìá sí ó ti tó òun gan-an ni tó máa ń tètè gbájú nítorí pé kò sí ní tó lè họ ẹ̀yìn tẹ́yìn bá ń hún so eléyìí jẹ́ ti ṣe jẹ́ ẹ̀yin fúnra ara yín lè ṣe rúkìá fúnra yín kí ni wọ́n ń pè rúkìá àdúrà tá a ṣe tá à ń fi wá sọ pé kọ́ lọ́wọ́ bá gbé aburú iná ètò ti ṣẹlẹ̀ kú àbí kọ́ là wá kọ́ sọ wá níbi èyí tá à ń bẹ̀rù kọ́ mọ́ ṣẹlẹ̀ ṣe eléyìí ni rúkìá torí ẹ̀ kẹ́ ẹ ṣe fúnra yín náà lọ dáa gbogbo àdúrà tá à fúnra yín lójoojúmọ́ a'udhu bi بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء والسميع العليم tó gbogbo eléyìí ara àwọn àdúrà tó ń ti ṣe rúkìánu suratul fatiha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní tí ìmáàmù tó bá ń ṣàdúrà lórí mímbàrò nígbà tí ń sọ kútúbà jùmọ̀ ṣé á tẹ́wọ́ àbá ní tẹ́wọ́ ìmáàmù náà gbọ́dọ̀ tẹ́wọ́ sọ tẹ́ ń gbọ́ náà gbọ́dọ̀ tẹ́wọ́ táwa ṣe àmì ẹ máa ṣe àmì jẹ́jẹ́ lọ́nà ò ní gbọ́ yín ẹ̀yin lọ́kàn torí kẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ jazakumullahu khair hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh kí ni ó kọ́ yín bọ̀lẹ̀ tí ń bèrè o. orúkọ mi ni abdulrakeem láti iléṣà. kí ni ìbéèrè yín. ẹjọ́ ìbéèrè mi ni pé n fẹ́ bèrè lọ́wọ́ dr wa pé nípa hadith tó sọ pé inna ashada an-nas azaban 'inda Allahi yawm al-qiyamah al-musawwirun gẹ́gẹ́ bíi pé bá ṣe mọ̀ pé àwòrán yìí pé kò dáa pé pẹ̀lú pé èèyàn fẹ́ travel out ìsìn ọ̀dà ìpínlẹ̀ kọ́lẹ́sì hajj wọ́n ní di àwòrán wa pé bó láti lè ṣe àárín yẹn. alhamdulilayi gbadana bisalòláà ní sọ̀nà sọ pé àwọn ẹni tí ìyá wọn tí ó le koko jù lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́gbìn lálùkọ̀yàmọ̀ làwọn olùyàwòrán láti mọ̀ pé tó bá fẹ́ ṣe international passport so kò sí bá ṣe lè ṣe àfi kí fọ́tò wa kó wà mbẹ̀ bọ́ọ̀lù àti wa fẹ́ ṣe pẹ̀lú àdéṣe so a sọ pé a ò ní yàwòrán láéláé àyàfi tó bá pé túláàsì ló mú wa ṣe bẹ́ẹ̀ nítorí pé yajuzu lid-darurati ma la yajuzu li ghayri ad-darura túláàsì á máa múni ṣe nǹkan tó jẹ́ pé kọ̀tọ̀ tí ò bá jẹ́ pé dọ̀rúra túláàsì yẹn ló bá wà. tó bá wá ní passport photo mẹ́ta ni kò mú wa kò gbọ́dọ̀ yá kó pé mẹ́rin tó bá ní mẹ́wàá wọn ní ìdí má yá kó pé mọ́kànlá. sèyàn á lè ní nẹ́gẹ́tìfù rẹ̀ lọ́wọ́ gbogbo ìgbà tó bá ti ní ìdí ẹ̀kọ́ jẹ́ ni wọ́n kàn mọ́ bọ́ print òní bùkátà láti tún lọ máa jókòó kan tó bọ́ tún mi yà jazakumullahu khair hello alexander kí ló kọ yín bẹ̀rẹ̀ fún béèrè. orúkọ mi àfa ṣiṣe ìkórè kí àfa ológun. kí ni béèrè yín. láti ìlú òkò. kí ni béèrè yín. ìbéèrè mi ni pé ǹjẹ́ orin kíkọ tọ́sán ní islam. pé kí ni. orin kíkọ sọ tọ́sán nínú ẹ̀sìn islam. kò tọ́ súnà alukur'ani kíké ni súnà. naam. hello. wàhálà sọ̀tàn wàhálà kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń béèrè muhammadu kọ́sìn lọ́dọ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí a bá ń kírun lọ́wọ́ tí a sì mọ tí a ń tẹ̀síwá lára tí a ń tẹ̀síwá fi ń ríǹgì ṣé wàhálà yìí sì wà yìí pé ká má ṣe nǹkan mìíràn lẹ́yìn lẹ́yìn irun pé ká fi ansẹ̀ sílẹ̀ kọ́ máa ríǹgì ni àbí ká wọ́nà láti láti orí pa. àkọ́kọ́ láti bẹ̀rẹ̀ kó tó di pé ẹ ti sọ̀láàtì ẹ mọ̀ pé nínú òfin ọlọ́run ọba náà ni pé gbogbo ẹni tí ó bá ti sọ̀lá gbogbo nǹkan kan tí ó bá mú ká ìrojú tọ́kàn rẹ̀ ó fi kúrò nídìí pé òun sin lọ́hùn ọ gbọ́dọ̀ mú kúrò lára rẹ̀ àìlákàsí fún ẹ̀sìn tá a fẹ́ ṣe àtiwájú tá la fẹ́ dúró wọn ní ẹ jẹ́ ká ṣàkíyèsí ipò owó gan-an lẹ́rọ ìbánisọ̀rọ̀ wá wà kó tó dípa àbẹ̀rẹ̀ sọ̀láàtì ó yẹ kí gbogbo mùsùlùmí máa ṣàkíyèsí tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ títànlẹ̀ lọ́wọ́ àbò ti pa bọ́ bá tiẹ̀ fílẹ̀ ní títànlẹ̀ tó ti gbé sí ipò pé kó pariwo gbogbo eléyìí la gbọ́dọ̀ ṣàkíyèsí tó bá yẹ kó a bá mọ pàápàá níta fẹ́ ṣe àtiwájú ta la fẹ́ dúró eléyìí àti ẹ̀tí gbàgbé àlè ṣe ni wọ́n á ń dún nígbà tá a wà nù sọ́láàtì eléyìí òbúkátà kẹ yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín jáde kẹ tó pa lẹ́nu mọ́ gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló máa ń ní bọ́tìnì kínkínní kan bóyá níwájú àbí lẹ́gbẹ̀ẹ́ títí kí bá ti tẹ̀ ariwo tí ń pa yín ọ̀gbẹ́nu lọ ẹ̀yin nìkan gan lẹ́mọ̀ ẹlòmíì ò lè mà pẹ́ fọwọ́ kan kankan má fi sílẹ̀ pé kó máa pariwo torí pákóbá tí ó ṣe ń gbà yẹn kìí ṣe fún ọ nìkan yóò tún ṣàkóbá fáwọn ọmọ ìyá rẹ tí wọ́n tún tó pẹ̀lú rẹ nù sọ́lá eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. hello. maaleykum salaam wa rahmatulah kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń bèrè. abdullahi ló ń pè láti èkó. kí ni ìbéèrè yín. àti àwọn dọ́kítà abdulsalom ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni mi ní pé tí máàmù bá fẹ́ pé sọ̀ láti ẹ̀ tó wá jẹ́ pé bàtọ́ wá ń pè lọ́wọ́ ìmáàmù ti ìmáàmù ti dáràn ìdúró sáwù òṣèlú sáwù tó wá jẹ́ pé ó wà kọ́bílà tẹ̀kílìmù ni ó ṣíwájú sálámù bọ́ọ̀lù máàmù ṣe máa wá sán. alhamdulilayi tó bá ṣe pé àwọn ò bá sọ láti láti bẹ̀rẹ̀ àsìkò tá a dìde pa fẹ́ pé sọ láti wà kótó dípa dìde afura pé ìmáàmù fẹ́ forí kanlẹ̀ kó sálámà ìgbà tí ìmáàmù parí tẹ̀sọ́hùd dípò kó sálámà kó sálámà ó lọ sí ìforí kanlẹ̀ tí máa síwájú sí sálámà ní kíláàsì tó bá jẹ́ pé ìgbàgbé tó so ìmáàmù ó bí pé kó forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà kí làwa tá a bá sọ láti láti bẹ̀rẹ̀ òsì tó bá jẹ́ pé ìforí kanlẹ̀ yẹn ètí máa wá síwájú sí sálámà ní ẹ̀yin náà forí kanlẹ̀ pẹ̀lú ìmáàmù ẹ forí kan pẹlẹ̀ pẹ̀lú imam tó ń ti pé sọ̀láàtì ti yín ò ti pè àmọ́ tó bá jẹ́ pé èyí tí máa wá lẹ́yìn sí sálámà ni ó dìgbà tẹ́yìn bá tó sálámà kẹ́yìn náà tó forí kalẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khair oníbèrè bèrè pé ní ẹ dákun gbogbo àwọn ọkọ̀ tí máa jẹ́ bíi muhammadu kọ́símù nígbà tá anábì sọ pé ní ẹ sọ mi ní ọkọ yín àmọ́ ẹ gbọ́dọ̀ máa jẹ́ kúníyà mi ṣé ilé ìsọtọ́ nínú ìsìlámù bákan náà ẹnì kan náà tún fẹ́ pè wọlé hello. wàlẹ́kùn sọ̀tìlà kí ló kọ yín ìbùdó ti ń béèrè. hello. hello sàmàlì. wàlẹ́kùn sọ̀tìlà kí ló kọ yín ìbùdó ti ń béèrè o. ọkọ mi ni àbẹ̀lẹ̀ àjíṣe làtòkù. kí ni yín. mo tó wá rí oògùn kan tí irun fi lè wù lórí rẹ̀ tí ó tọ́ sí ẹ̀kọ́ lò nínú Islam. alhamdulilayi àkọ́kọ́ ni pé orúkọ anábì sallallahu alaihi wa sallam ọ̀nà ni Muhammad kìí sorúkọ rẹ̀ ní Qasim Abul ni wọ́n máa ń pè Abu al-Qasim Qasim torí ẹ sọ pé Muhammad Abul Qasim á ní sẹ́yìn lè máa jẹ́ Muhammadu Qasim. eléyìí ń bẹ nínú bí yorùbá ti ṣe máa gbó kọ gunra wọn tó ń ti pé wọ́n lè má tàn fa àwọn kan muhammadu lè gbá àwọn kan lè gbé àwọn kan díìnì eléyìí tó ṣe dandan kó rí àmọ́ tó ṣe pé báwọn yẹn ni wọ́n ń ṣẹ̀sìn wọn ni wọ́n ń ṣayé wọn ẹni ní ti gbogbo eléyìí kò ní di Muhammad Abdul Awwal torí Al Awwal nínú orúkọ Ọlọ́run ló wà Kọ́símù kò sí nǹkan kan tó ní ká papọ̀ mọ́ Muhammad Muhammad ọ̀tọ̀ Kọ́sím orúkọ mi ni nínú àdìsí kan anabi ni wa innama ana Kọ́símù wallahu yu'ti olùpín nǹkan lèmi Ọlọ́run ló máa ń fún yàn olùpín nǹkan ni mí ọlọ́run ló máa ń fún yàn tẹ bá wá sọ pé Muhammad Al-Qasim anabi gàgà nù sọma tí yín wà là anabi gàgà sọma yín sà anabi gàgà yẹn pé Muhammad pín nǹkan pín nǹkan kí lọ́ọ́ máa ti ń pín ìgbà tọ́lọ́ ń bá so orí kalẹ̀ anabi ní pín lójú ayé anabi oore náà ti sin sọ̀kalẹ̀ máa rò pé owó tiẹ̀ ọlá rẹ̀ ọmọ rẹ̀ yẹn ni pé nìtí wọ́n jagun eré ogun ọlọ́run ọba ló fún wọn kápá lórí ẹ̀ ànábì ni ó pin ogun tí wọ́n sì lọ páwọn fẹ́ jà ṣùgbọ́n láì sí ìkọlù tọ́lọ́run ọba ní kí wọ́n ní ìkápá lórí nǹkan kan nínú dúkìá àwọn ẹni tí wọ́n ń bá jà ọlọ́run ọba ló fún wọn ànábì ni ó pin nǹkan kan gbà lérò torí rẹ̀ tábà sọmọ ló kọ ká máa ṣèwádìí ká fi máa bá ti ṣe máa sọ àwọn ọmọ wa lórúkọ wa lórúkọ tá a fẹ́ fún wọn wọ́n ní so wọ́n á ní láyè sìn àwọn oògùn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣe nítorí òyìnbó tọ́kì tí wọ́n bá fi pa orí irun máa tún hù níbi tó pa ọ́n ó lè hù kó jẹ́ pé èèyàn ò ní fẹ́ mẹni tó parí ńlá parí mọ́ omi sì lè hù wáyé pé sẹ́sẹ́rẹ́sẹ́ nínú ni wọ́n máa ṣé àwọn lè ṣerú rẹ̀ eléyìí kò sí ní tó burú mbẹ̀ tó bá yẹ kó oògùn kan bá wà lópin ìgbà tó bá sí pé nǹkan fi sí kọ̀tàkùtọ̀ lọ téèyàn bá fi síbi tí orí rẹ̀ ti pa tí ó mú kí irun ó hù kò sí wàhálà ń bẹ. jazakumullahu khair oníbèrè béèrè wípé òun ti ṣe òdù tipẹ́ ó ti tó bí thirty minutes òun sì ṣe sàn láti darí lẹ́yìn ìgbà ló ń ṣe wá wọ ìbọ̀sẹ̀ ó ní sóun lè máa fi ọwọ́ pa á ìbọ̀sẹ̀ ní gbogbo àti òun bá fẹ́ ṣe àlùwàlá nígbà tó kọlá àlùwàlá lákọ̀ọ́kọ́ ní ojú ìjà kó òun tó wọ̀. alhamdulillah ó kùn ìgbà tó bá ṣe pé àlùwàlá tá a ti ṣe ti pàm kò tí ìjà tá a fi wọ ìbọ̀sẹ̀ aláǹfààní àti máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn ní gbogbo ìgbà tí àlùwàlá wa bá já tá a bá fẹ́ tún ṣe lópin ìgbà tí ò bá ti tayọ wákàtí mẹ́rìnlélógún fẹ́ni tó wà nílé méjìléláàádọ́rin fún onírìnàjò. jazakumullahu khair. Uh, oribi ibi tí à ń pè sí onáà ní zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three uh, kọ́kà máa dá sí i pàápàá jùlọ láàrin lọ́kọláya pé bàbá lágbájá ìyàwó yín fẹjọ́ sùn mí lánàá tó bá di wípé ìyàwó ẹni tí ọlọ́ba tọlọ́ba lálàkọ́kọ́ ọ̀nà tó gbà lọ ó padà lọ fi bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ ó padà bí ìbínú pé ó tún dá wàhálà kún wàhálà hàn pé bóò ni àwọn tí ń bá ń dá sí àárín àwọn ọlọ́kọ láya bóò lọ́rọ̀ wọn ṣe ló ṣe kó rí àkọ́kọ́ iṣẹ́ tí wọ́n bá bẹ̀yìn yẹn jẹ lẹ́yìn náà ọkọ ò sọ fún ọ pé àwọ̀ ń bẹ láàrin òun àti ìyàwó òun ìyàwó ò sọ fún ọ pé òun àtọkọ òun ò gbọ́ra àwọn yé kí ni tẹ́ ti jẹ́ tọ́lọ̀ dì sílẹ̀ wọn ò ránṣẹ́ tẹ́ ti jẹ́ so gbogbo oró eléyìí èèyàn gbọ́dọ̀ dá sí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì àwọn èèyàn máa fẹ́ kí bíi kí àìgbọ́ra ẹni yọ máa ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó nígbà tí wọ́n sì gbọ́ra àwọn yé iṣẹ́ tí wọ́n bá pé ọmọ jẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni nínú dáadáa islam èèyàn iná ní kó máa pa tí ọba kàn kó máa pa tì ní ọkàn kí ló fẹ́ máa gbé bòrùn sí kí ló fẹ́ máa gbé fìlà sí. jazakumullahu khair wọ́n ní lúdò táwọn máa fi ṣeré pèsè lúdò ọ̀tọ̀ káwọn máa tún máa ta bákan náà oníbèrè kan lọ́fẹ́ bèrè bí hello hello wàlékún sọ́tìlà kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè ó. ẹ́ ẹ̀yánu dáadáa kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín o. hello. ìbéèrè wa ni wípé. ọ̀rọ̀ nípa àwọn tí ọ̀rọ̀ nípa ogún fífún ẹni tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ christian àtọ́jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ọ̀fẹ́ christian ṣùgbọ́n ń ṣẹ̀sìn títí ẹ̀ ẹ̀sìn náà ṣe christian ọkùnrin náà ṣe christian ti ẹ̀ tí obìnrin yẹn lẹ́tọ̀ọ́ láti jogún bàbá rẹ̀ àbí ọ̀lẹ́tọ̀ọ́. obìnrin ń ṣe islam ó wá lọ fẹ́ ọkùnrin tó jẹ́ christian kírísítẹ́nì òun sì ń ṣe ẹ̀sìn tiẹ̀ òun náà ṣe mùsùlùmí ti tiẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni tó jẹ́ ẹni táwọn òbí rẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí ẹni tó jẹ́ kírísítẹ́nì pé mùsùlùmí ni wọ́n lọ fẹ́ kírísítẹ́nì ó di kírísítẹ́nì nínú ogún tó lẹ́tọ̀ọ́ sí ogún àwọn òbí rẹ̀ àbí ọ̀lẹ́tọ̀ọ́. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí ìwọ náà jẹ́ mùsùlùmí ọ lẹ́tọ̀ọ́ láti jogun bàbá rẹ̀ bàbá rẹ̀ lẹ́tọ̀ọ́ láti jogun rẹ̀ ọfẹ́ ọkọ tí èsè mùsùlùmí ẹ̀sẹ̀ eléyìn kò di ọlọ́nà láti jogun bàbá rẹ̀ lópin ìgbà tó bá ṣẹ́kù ní mùsùlùmí lópin ìgbà tó bá ṣẹ́kù mùsùlùmí sọ̀rọ̀ padà lọ jẹ́ ẹjọ́ ti fífẹ́ni tí èsè mùsùlùmí lọ́tọ̀ ni ẹ wá ní tí bàbá bá jẹ́ mùsùlùmí ọmọ tí wàá fi islam sílẹ̀ ó lòun ṣe má bàbá rẹ̀ wá kú nígbà tí erin wó oníkálukú wá yọ ọbẹ̀ wọn láwọn náà fẹ́ bu tàwọn sẹ́rù ọmọ rẹ̀ tó ti di nǹkan míì tí èsè mùsùlùmí yẹn tó lè jogun rẹ̀ kò lè jogun rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá pò náà ló kú tó sì ní gbogbo ẹrù ilé ayé yìí bàbá rẹ̀ ò ní jogun rẹ̀ anabi sallallahu alayhi wa sallam oni la yarithul muslimul kafir mùsùlùmí ò ní jogun kèfèrí gẹ́gẹ́ bí kèfèrí náà ti ṣe ní jogún mùsùlùmí sọmọ pé látàyé ń bì ilẹ̀ ti yanjú rẹ̀ wọ́n ti fi hàn pé ojú ọ̀nà tí bàbá rẹ̀ ń gbà kò pé ọ gbogbo nǹkan tójú ọ̀nà rẹ̀ bá sì lè bí ń dáadáa ọ̀fẹ́ bó ló ṣe wá lè kú tán tí wọ́n sọ pé ó jogún rẹ̀. àwọn ìbéèrè kan ti wà wáyé. ẹ ẹ wọn sọ pé lúdò eléyàn ayò ní islam ò faramọ́. islam ò faramọ́. hello. hello asalaamualeykum. wàhálà kí ni ìbéèrè yín pápá wà kí ló kọ yín mọ́ ẹ̀jẹ̀ fẹ́ bèèrè láwọn ṣètò wa téèyàn bá sọ ọmọ ní àbẹ̀lúbáyìn pé ṣé ó ní ìtumọ̀ tó dára. a kò ní ìtumọ̀ tó dára kan lọ títí àmọ́ tó bá rí albaid nínú orúkọ ọlọ́run kò sí wàhálà ń bẹ̀ ṣe eléyìí á wà. hello. wàlẹ́kùn sọ́ńtà wà kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè pápápá àti ìbéèrè yín. Abubakar mi láti lóyún. kí ni ìbéèrè yín ìbéèrè ni mi pé ṣé obìnrin tó ṣe pé ọ àtọkọ rẹ tó jẹ́ kí fẹẹni tó tó èsì ọ àtọkọ rẹ náà dìjọ sọ̀rọ̀ pé ọ̀hún ṣe kí ni ọ̀hún gba ìsìláàmù tí wọ́n bá fẹ́ ra wọn lé. àní ẹ sọ pápápá ìbéèrè yín pápápá. ohun tó rẹ̀ ni pé obìnrin tí téèyàn fẹ́ ti kú ọpẹ́ pàtàkì fún ẹrú ọlọ́run tí ó so nígbàwọ́ ètò yìí ọlọ́run kó jẹ́ kí wọ́n bá ẹ̀san rẹ̀ níbi tó ti pé ní ọ̀la àlùkìyámà ọpẹ́ pàtàkì fún àwọn sheikh wa fọdílátù dókítọ̀rù sharafudin gbadebọ̀rọ̀jì tí wọ́n ti ń bá wa dáhùn sí àwọn ìbéèrè ọlọ́kọ̀jọ̀kan láti àtàárọ̀ ọlọ́run kó jẹ́ kí á rí wọn pẹ́ lórí dáadáa tí ó fi dijọ́ mẹ́jọ mọ̀ndágbére fún wa pé subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk